أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين وإمام المرسلين اللهم صل وسلم وبارك عليه وعلى أهله وصحابه وجميع ما وعداه بإحسان إلى يوم الدين أما أيها الأشقوى أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول لكم ورحمة الله Àjọ́ ìpọ́nà ọba yìí òun lára ọmọ wa, àwọn náà kí o láyé ọlọ́ọ̀bá ìrọ̀lọ́bá dá sí òfin. Àwọn tí wọ́n bí kan tó láwọn tí kí wọn tó lè kan sí àwọn máa ṣe aláìlẹ́rìn ìyọ̀wà tó dáwọn. Ọba yìí wọ́n rí máa ẹnìkan òfin yóò níyàwó kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì kò lókun ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti olè tí ò ní kán láíláí kọlọ máa bá aṣíwájú ẹ̀dá ẹ̀lú àṣákàtì aláfẹ́ kúbáwá kí àtẹ́lẹ́ o àwọn sọ̀hárà ọlọ́gbà wa kẹwàá àti gbogbo àwọn tí wọ́n lo wa tí lè tí ọlọ́ọ̀bà àjá tí ó jẹ́ fún àtìlẹ̀. Alábi ọlọ́ọ̀ èdè àtẹ̀yí tí ọlọ́ọ̀dẹ́ àtẹ́nu wa. Àwọn ọmọ wa ọlọ́ọ̀bà aṣọ wọn lára wa. Àwọn ọmọ wa ọlọ́ọ̀bà aṣọ wọn nínú ìlú. Wọ́n wọ́n ti yọ̀gbá bí ò láàrin wa àdúrà bá ń ṣe yìí bá ṣe máa ń ṣe gbogbo ọgbà ní kọ́lọ̀kà ló dé mọ̀ kan wa ìwọ́n tẹ̀lé di náà ẹ̀yẹ ló ti ọlọ́run bá wa ẹgbẹ́ bí àkọ́lé ọ̀rọ̀ tí tí a máa wà ní àkùsẹ̀lẹ̀ báyìí tí wọ́n kọ́. Agbábi tí a rọ̀ àwọn ẹni kìtàbù Hawwal, àbábù Hawwal, táàkì ní fọ́sílò olówó, ọlá ìdíkú rẹ̀ fún ìmọ̀ṣàlùwàdá. Nígbà tí a

la ṣàlàyé fún àǹfààní àwọn tí ó máa kọ́ wa lọ́dọ̀ títí àtàwọn tí ó kọ́ àbá kọ́ wa gbogbo àyè tí wọ́n ti kọ́ wa sí káàkiri àgbàlá ayé ẹni tí àbá wa yìí wọ́n ṣàlàyé ipò tí wọ́n wà kí ìsìláàmù tó rí gbogbo àti ìmọ̀kù tí wọ́n wà òun tẹ̀lé ìgbòkè yìí tó yá ní nípò yìí lásìkò yìí kí wọ́n sè èrè òòṣà òwúrọ̀ sè. bẹ́ẹ̀ ni wọ́n bẹ tó ti yá ní ilé wọ́n á bọ́ọ̀lù nípa sí wọn sọ́nà sọ̀rọ̀ mọ́ àwọn àrẹ̀wò sẹ́lẹ̀ tó ti wọ́n nígbà tí wọ́n tí mo bá lè gbà ṣe ṣe lápò náà wọ́n mi ìfàmíjá sí pé ìgbègbè rẹ̀ náà òun náà ṣe tẹ́tẹ́tẹ́tẹ́ ni òun náà máa lọ tìfúra tìfúra á máa rìn tìfúra tìfúra nítorí àwọn mímí àwọn ìyá rẹ̀ ẹ̀yọ́ sọ́rọ̀ àwọn náà wáyé kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́gbà ní ìwà Muhammad sallallahu alaihi wasallam àwọn kí ni pàápàá tọ́lọ̀ ọba ọ̀dá àti pé nílé sí wa àtìkárí ayé alẹ́bìnrin iṣẹ́ tí wọ́n jẹ́ lọ́rí tọ́lọ̀ àtẹ́lẹ̀ òun náà ti fi máa já ohun èdè wọ̀ bákan gbogbo tí jẹ́ èrè gbogbo tí jẹ́ èrè ọlọ́dún sábà sí ẹni tó kó ìdè tó ní orílẹ̀ láti pé tó lọ́rọ̀ rẹ̀ torí pé ẹ̀kọ́ ta ibi wọ́n tẹ̀ ìdí ayé lọ́dún náà lọ kó o ti àmà ààbà àlẹ́fà àbẹ́tú àṣẹlẹ̀ yìí ilẹ̀ ẹ̀kọ́ ta gbogbo àwọn abójúmọ̀ pẹ̀. àbọ̀bà sí ìmọ̀lẹ̀ pé lọ́dọ̀ ọlọ́run tí a sọ̀rọ̀ láti kẹ̀ nínú pé lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ wọ́n jọ sí ìwọ̀n Muhammad láàrin ọdún lẹ́yìn wá tó lọ́kà ó kó lè kó lọ́kà ìlọ́kà ní ìtàwọn yìí èyíkọ́ náà láti ìlú ìtàwọn àwọn tí ò fẹ́ fi ìrí rẹ̀ tó fẹ́ fi ẹgbọ́ rẹ̀ nínú àwọn tó bá wọn láì wọn bá sí ọ̀dọ́ ní síbẹ̀ tó ìdílé ìfẹ́ bàbá yín olùdúwà ọlọ́pàá ṣàánú ọlọ́pàá ṣàánú wa ọlọ́pàá ṣàánú ẹ̀kọ́ ẹ̀kọ́ náà lórí ilé tó lùmọ̀ yìí náà tó tó lù mọ́ta wọ́n ní bàbá wọn lù wá gbọ́n bí ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè ká ní wọ́n jà fún ní ti yóò tó ní òkú àti àti òkú àkọ́sí títà ní wọ́n sọ pé bàbá ti gbà báyìí gbogbo àwọn gọ́ọ̀nà òkú náà ti wọ́n gbọ́n òkú ọlọ́run ìlú wọn. Yorùbá tẹ̀sí náà ẹ̀yọ́ ń sọ Àbẹ́bí wọ́n ní ọwọ́ pàdé káwọn gbogbo rẹ̀. Bákan náà, káwọn ti gbé káwọn èèyàn pàdé pé aláàrẹ̀ kan lọ́nà. Aláàrẹ̀ kan òun lọ́nà. sálẹ̀ tó pẹ̀ pẹ̀lú ìfàfà lórí ẹ̀sìn méjèèjì. Àlẹ́kọ̀ọ́ dàbò ní pé ẹ̀sìn yìí àwọn tó ń bẹ lórí ẹ̀ àwọn náà ní àwọn èèyàn ká lọ́dọ̀ náà ní àwọn wàhálà Olùwé kò rẹ́rì àwọn ni wọ́n kà nínú nígbà tó fi wọ́n wọn wọ́n rí wọ́n àwọn náà wà. àbábà tó ń lọ òun ní ilé padà lọ sódà àwọn àti rẹ̀ tó ń wá lóra maka wà báyìí. Nígbà tó ará ilé òun a ń gbé ọ̀rọ̀ yìí láti tẹ̀lé fún wa káàlẹ̀ bá fún àgbọ́yé àti nítorí àkóso ní àwọn tí ó bá bẹ̀rẹ̀ rẹ̀. lẹ́yìn lẹ́yìn àdẹ́lùwà Muhammad sọ̀rọ̀ àtọ́lá àdẹ́lùwà ìlú nàìjíríà ẹni ìfẹ́ láwọn aráyé rẹ̀ àmá lóṣù wá ń bẹ pẹ̀lú àwọn aráyé rẹ̀ yìí pọ̀lẹ̀ àtàkàtàrú aláàbàrọ̀ wọ́n àwọn jẹ́ nìkan àpọ́ àwọn àkọrú àpàdàdá àṣòyàní wọ́n àwọn jẹ́ nìkan tí ṣe lè nípa kí ni tí ó ń lọ kí ni ìròyìn tó lọ ní sáàlùwà sáàpà lọ bẹ́ẹ̀ tó bá ń gbé ìgbàdé láti mọ̀dí àbáwọ̀ ìgbàdé láti mọ̀dí àbáwọ̀ àbá àwọn àlòmú wọn àlàbọ̀tà sùlàrí yóò wà pẹ́lú wọn pé jọ kí ló ti lẹ́sẹ̀ lórí mọ̀hánà nínú ìgbàdé àti wọn. tọ́jú wọn ní àwọn èèyàn kan ikọ̀ kan ní ọkọ̀ àwọn èèyàn kan tí wọ́n sọ̀rọ̀ ìbáṣepọ̀ tó sọ̀rọ̀ yìí ètò ìbáṣepọ̀ tó ṣẹlẹ̀ sí àdéhùwà àmàlì ẹ̀rọ ìyá àwọn ìwà sọ pé a nígbà tó lọ́dún nínú màsílà àwọn ìyára pé bá rẹ̀ ṣe o ọlọ́run bá lè bá fẹ́ o ọlọ́run bá lè bá fẹ́ o torí nígbà tó bẹ láàrin bí èyí fẹ́ ká ní o àwọn ti tó lọ ọlọ́run bá lè bá ẹ̀kọ́ àwọn ìsìn náà àwọn ìgbà ẹ̀fà àbọ̀bọ̀ bá lè ṣe Báwọn ni wọ́n gbọ́ báyìí, ẹni bá ní Fàmàdáàtù Alìmàdínà tẹ́lá, àwọn náà bá lọ bí ìlú Màdínà. Fàdàbáàtù Àdéhìí, àwọn bá wá lọ sọ́ra ti wà Mùsùlùmá tọ̀lá tọ́lá fàkúntù yá lọ sí bàbá àtà ìfúnni. Nígbà tó lè Màdínà, tọ́lá ti wà Mùsùlùmá. Wọ́n ilẹ̀ Mùsùlùmá tọ́lá yóò ṣe ọlọ́run ṣe é pàdé. Àlejò tó máa bá bá àgbègbè náà, á tàbí làbìyàtà ní gbèdè mákàtà ìwà tó pàdé nínú mákà. Wọ́n bá bá nínú mákà, ìwà tó pàdé nínú mákà. Kọ́ọ̀dà fàkúrùtù mákà, arákùnrin àwọn àti olùkọ́ ni, ah, ìwé ìṣọ́lá ọ̀dọ́ dámìnà. Ọ̀dọ́ ìpàdé ọ̀dọ́. فقلت يا نبي الله àgbèrè àmà àlábàtà lọ́rù wà àgbàlù orí ọ̀sánmà tí wọ́n ní fún mi níro nípa tọ́lọ̀ bá mi kọ́ àwọn tí èmi ṣe tèmi ò bá àtẹ́yìnwá ní tọ́lọ̀ bá wà ní òṣèlú. أخبرني أخبرني عن الصلاة ìgbẹ́ ọ̀pá ti bọ̀ tẹ́lẹ̀ ọmọ olóòrùn ní olóòrùn sọ̀lá. Àdìgbà sọ́ọ̀bì sọ̀lá ẹ̀fẹ̀ sọ́wọ́ ní ṣùgbọ́n àpẹ́ àti sọ̀lá. Àtà lóde àṣà ṣú, àtà tẹ̀tẹ̀tẹ̀ á ìlàbá ìdílé. Àdìgbà Muhammad, àdìgbà Muhammad kí ni sọ́wọ́ yìí títí títí tó rò ní ìgbà tọ́pọ̀ bá ti wá jáde ó lọ sí ìṣúrú yìí tó bá ti sí ìṣúrú yìí gbà ó ní kí ìrùkàkà bá lẹ́yìn ìṣúrú yìí títí títí tó rò lọ kò wá ṣe mọ́ ìlọ lè káwọ́ ó ṣe sùúrù ó mú yẹn lọ wá tó ọjọ́ ìdí ẹ̀ àti lẹ́yìn tó ń bá yọ àtúntà lè sínú rákí oṣù ìfẹ́sẹ̀ òṣùnà lẹ́yìn ìgbà abẹ́ẹ̀kọ́ àyàfẹ́ tó bá jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ alága àdá ìtàn بولاية العزيز تعيش البلد والمحمد صلى الله عليه وسلم تمشي منهم تمشي lọ sí nígbàtó lẹ́yìn ìgbà tó ń gba ìlọ tó yé ní lẹ́yìn ìgbà tó bá bá ìgbà wọ́n ti lọ sí làpá kò ní tí wọ́n ti bá fi ndị ìjọba tó ló ndị láti bá sọ tó kù bá fún ní ìjọba láti kò gba àní jìbìtì ó ní ìgbà bá fi ìjọba tó bá pẹ̀lú kúkú láàrọ̀. Àwọn kí ló fà a tó lè ní amáṣòwò lásìkò. Àlejò wa ti sọ̀rọ̀ àfẹ́lẹ́. Fàìnàmà tẹ́sí níbo ìdá tẹ́sí lọ́wọ́ olùgbẹ́lẹ̀ ìgbà ọ̀rọ̀lẹ́yìn báyìí ìgbà ọ̀rọ̀lẹ́yìn ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀lù. Àlejò ti sọ̀rọ̀ àfẹ́lẹ́. Àlejò tó bá ń kó òun lọ kẹtù wá ní sùúrù kó lè ṣe kó tó kó tó tiẹ̀ kó tó tó bẹ̀rẹ̀ kéwòn ìdí ni wípé tàbí ní ẹmọ́ kéwòn tó rò bá yọ àkọ́kọ́ tàbí ní ẹmọ́ kéwòn tó rò bá ti ń yọ ibi tó kún máa ń gbà yọ òun máa ń yọ láti ibi ìwé ìṣùgbéjẹ́ ìlú ọ̀gọ́dá ìgbọ́rùn ti ń lọ ọ̀gọ́dá ìwó èṣù méjì bíbẹ lórí pípẹ́ ìṣú kíkò àárín rẹ̀ ní bí ìjàmbá jáde òòrùn. ẹ̀rọ ti tó ìgbà tó tó bá jáde àfi ìṣẹ̀lẹ́gbẹ̀lá kéèmì sí nítorí pé òun yọ láti fi wo èṣù láti ní àárẹ̀ òjì wọ́n èṣù eléyìí. Àlébìlì ti àkọ́kọ́ lọ. Wà ìgbẹ́rì yọ́sùn lára àrùkùnfààrù. Àlébìlì ti tẹ̀sí wípé ṣe lọ́sùn kò yẹ gbẹ́gbẹ́ làwọn tí máa ń ṣe èṣù máa ń kó ìbàlẹ̀ méjì. Bẹ́yìn náà bá wá nírò lásìkò, àwọn tí ṣe ìṣòro pé ẹ̀bá wọn sí ní òrò, ẹ̀bá wọn sí ní ìṣòro. Bí bá kò lálẹ́ lè kí ẹ̀kọ́ tafẹ́rẹ́ àrẹ́rìí sọ̀rọ̀ àtọ́lẹ̀ ìdítàfẹ́ ẹ̀má kí ó kẹta tó rọ̀ bá àkọ́kọ́ ó ń yọ ní ìwò láàrin oṣù méjèèjì ẹlẹ́ẹ̀kejì wípé àsìkò ní àwọn òtò àrùn ọgbẹ̀rẹ̀ lórí ìṣù ajẹ́kù wípé àwọn mùsùlùmí a ń gbọ́ nínú àdéhùn wípé ibi táwọn ọ̀ṣẹ́ bọ́ bá ti ń sọ lóun wa àrùn táwọn sọ lóun kábírù ṣèlú ìtọ́sílẹ̀ ẹlẹ́kọ́ àkọ́síkùnjẹ bí i ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bọ́lá ọdún ṣe ìgbà bọ́lá ti ní ìgbẹ̀ tó máa máa jẹ́ lọ́mílà pàtíkò wọ́n náà àdẹ́bìnrin lọ́mí kòrò nítorí pé àwọn tó ń ṣe èṣù orí wà rẹ̀ pé ṣe káwọn ṣe ìjẹ́ náà káwọn ṣe rò káwọn ṣe àrùn pé nǹkan ẹ̀rọ tó ti ní láàjọ́ ń tí wọ́n ṣe lọ́sẹ̀ nínú ìlànà Ilé ìlú ìlú wọn bó wa. Ipe kódà tí wọ́n bá ń sọ ọdún kan tó lọ́gbọ́n òṣà. Táwa pa ẹran lọ́jọ́ fún òṣà wa. Táwa Mùsùlùmí bá ń ní tá a bá fẹ́ pa fúnra wa. Tó jà pípé tí wọ́n bá ń gbára wọn. ka ti fẹ́ náà wá tẹ̀lé àwọn na rẹ̀. Tọ́lọ́bà rò pé òṣèlú àwọn ọ̀tẹ̀lá ní àwọn àṣẹ́lú làwọn àṣẹ́lú mú. Ilé náà ọjọ́ òun lè rí pé táwọn ènìyàn bá ń ọrụ irú ọdún wo irú ọdún lọ́dún yẹn káàkiri káàkiri láwọn ọdún yìí tí wọ́n sọ fún ìsìlá tó bá já sí pé wọ́n pẹ̀lú láwọn ọjọ́ tí wọ́n fi ṣọdún ìwọ́n kò sí ọ̀rọ̀ ọ̀rẹ́ níbi òun ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n tó wọ́n fẹ́ ẹ̀rẹ́ jẹun adẹ́kọ̀ọ́ àwọn náà ilé mú ẹ̀rọ ẹ̀rẹ́ tó lọ́wọ́ tó wọ́n wá ní ilé àwọn pàtó ọlọ́wọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ tó wọ́n pa ìgbẹ̀bí àwọn ọ̀dọ́ káàkiri wa á ní àṣàlà ní kẹta wa ṣe ọdún ooo ayé ẹ̀rọ jẹ náà abúlé àdéjì yìí ẹ wà á rí na pé àdéhùwà Muhammad ṣé ẹ̀rọ pé àdéhùwà kọ́rọ̀

torí kò bá ní ọlọ́wọ́ àti òòlù ọlọ́wọ́ ní kò wọ́n ṣe àwọn ẹ̀kọ́ wọn tó ń bá bí wa nínú ọlọ́wọ́ ní ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ lábùkù ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ kó bàtà sí i pé èyí tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ sí ni lẹ́yìn náà ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ẹ̀sì tó ṣe ní sẹ́lá òun lẹ́yìn sọ. àpẹẹrẹ máa ti di pé mùsùlùmí ò

لا تشكله وضعه وضعه أخر يديك أبيرك الله سبحانه وتعالى كنت على كل يوم ìwádìí gbogbo gbọ́dá sí pé àwọn ẹlẹ́sìn ní ìlú ń ṣe àkíkẹ́ wá ní ọ̀gá ìjó ìlú ẹlẹ́sìn ní ìlú ní àdégbétó àtìlù káwà tó máa fi ṣe ọlọ́run ká máa parí ìṣàdúrà àwọn ẹlẹ́sìn ti ìlú ni àdégbé ká máa parí ìṣàdúrà fẹ́ ti ọlọ́run ìṣòro ọkùnrin àbóbìnrin àwọn ẹlẹ́sìn ti ìlú ni làwọn bá sọ̀rọ̀ ìṣòro mẹ́ta ìjọba ìjọsòrí kò sí bẹ́ẹ̀ ìṣòro kò sáwọn ẹgbẹ́ ìṣòro rẹ pẹ̀lú àpẹẹrẹ ẹnu kí ni ìlú yìí àwọn àfọ́nà tó ní náà wọn ò ní sọ pé nǹkan kan ò da nǹkan mẹ́rin wa tí wọ́n dákẹ́ nǹkan mẹ́rin dáa ní ẹ̀yìn kọ́ lẹ́ ọkọ̀ ṣe bàbá máa kò ní ọkọ̀ ṣe. ìwọ́ ẹ̀sìn ọmọ ilé ìlú padà àwọn àmìmọ́ ilé ìgbé àwọn ilé ìgbé gbogbo ilé ìdí àwọn àmùsùn òkùnkùn wọn ló ṣe wà. àwọn àmìmọ́ ilé ìgbàlẹ̀ ká tó wà kọ ọ̀dọ́ ìgbàlẹ̀ ìyá akéka lè ká sọ lérò àwọn àmìmọ́ ṣe àwọn ilé ìdílé ní ìwọ́n tó sí ọ̀dọ̀ ṣe orílẹ̀ èdè ẹlẹ́dìdè. àdìsí kọ wà lé àwọn àmìmọ́ sáàmù àdéhì tí wọ́n tẹ fọ́tò rẹ̀ máa àwọn àmìlẹ̀ máa àbúlẹ́sì méje gbogbo àwọn kàrọ̀ yìí kò sí fún wọn mùsùlùmí torí nígbà tó bí ìwọ́n wọ̀nyẹ̀ sí ìlẹ́yìn ọlọ́ọ̀gá àwọn àmìlẹ̀ wọn wẹ̀ lójú tó bá ní ìṣòro àwọn lẹ́sìn rẹ̀ wọ́n sí ìwọ̀n wá sí ìwọ̀n wá lọ sí ìwọ̀n lọ sí ìwọ̀n lọ wẹ̀ àwọn àmì ẹlẹ́sìn méjì zúrò lọ́wẹ́sì àwọn ọmọ tó lórí lọ sí ẹ ẹlẹ́sìn méjì zúrò lórí lọ sí yá. eléyìí àkóyè ìwà tó bá ní wọn kánà tó máa sọ́dá àdábìnrin wàhíná ìdíjọ́ ti lù lára àlùkòfà àdábìnrin ìtọ́sílẹ̀ máa kí òun lásìkò òun ni pé àsìkò òun dáadáa àwọn tòtòrí wọ́n fi ìṣù tó bá ti wá ní aláàtún òun láti òjò kò bá lò tọ́bà àti ẹ̀jọ ẹ̀jẹ̀ àwọn kèfèé ní báwọn ni wọ́n wá ní ẹ̀jọ kèfèé ní tó máa wá pẹ̀lú ẹ̀rọ ọmọdé ọlọ́pàá yóò lágbára ní ìṣẹ̀lá nínú ìlú bá ṣe lọ́sà tó lágbára tó kò sí tó lágbára tó ìṣẹ̀lá wọ́n kò má bàa tẹ̀jọ́ ìlè tó ga sí pé ọjọ́ òṣì ìgbà àwọn alóṣèré àwọn ẹlẹ́sìn tó jẹ́ kò fi ọjọ́ òṣì wájú wọn àmọ́ sọ̀rọ̀ àṣẹlẹ̀ kì í pé mọ́ndé ìkógbà rẹ̀ tọ́ọ̀dé ìkógbà rẹ̀ lọ. àwọn ìṣẹ̀lẹ̀ àgọ́ àyẹ̀díjáde gbogbo ilé ìgbàlódé wà kọ̀ wọ̀ ẹ̀yẹ́ ló àwọn tàbí òṣèlú àwọn tó wọ́n lé àwọn tàbí òṣèlú àwọn tó wọ́n lé àwọn tó wọ́n lé àwọn tàbí òṣèlú àwọn tó wọ́n lé àwọn tó wọ́n lé àwọn tàbí òṣèlú lórí agbègbè èyí tí ó bá jẹ́sẹ̀ lálẹ́ àrẹ́gbọ́ mahamadi kò ní jẹ́sẹ̀ nígbà tí ó wà sàgbé àyíká àti ọlọ́ọ̀gá wa pẹ̀lú agbára rẹ̀ àti àárọ̀ rẹ̀ èyí tá a sọ ní kí ọlọ́ọ̀ أقول قول هذا أصبر والسلام عليكم ورحمة الله وبركاته.